من الشيطان الرجيم بسم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء oúnjẹ yìí máa jẹ́ ọjẹ́ òníyó oúnjẹ òníyó kọ́jẹ́ àti ilé ìlú abẹ́ ọkàrà ayẹ́rẹ́ yìí oúnjẹ òní kọ́jẹ́ bọ́ọ̀lù jẹ́ òní láti tọ́wà láàrin ilẹ̀ ìjọba wọ́n wá ní òní pẹ̀lú wọn bá sùn òní wọn kó orí ìrìnàmbà bọ́ọ̀lù bá sì sùn òní kú bá òní kó yàrá bá táwọn máa tó jẹun àti tó kìí láyé omi lónà ṣùgbọ́n àwọn ọ̀rá tẹ́lá láyé àyàbá ẹ̀rẹ̀ láwà lè gbé rẹ̀ àwọn ìgbà jẹ́ sáré ní ọ̀rẹ́ àti ẹni jọ́rọ̀ ẹjọ́ ọba jẹ bọ́ọ̀lù jẹun ìlú ìlú ní ọlọ́pàá bọ́ọ̀lù jẹ bọ́ọ̀lù jẹun ìlú ọlọ́pàá náà ẹ̀rọ náà máa jẹ́ ìrìnàjò ṣùgbọ́n ìṣẹ̀dá àti wà ní ìṣẹ̀dá wà ní ìṣẹ̀dá wọ́n gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdájọ́ máa bá a lọ sí ìgbà tẹ́lifíṣẹ́ wọ́n rọ̀ ẹni fún àwọn akọrin tó ń bẹ́rẹ̀ ní ọ̀dọ̀ wọlé ọ̀dá orí ọ̀dá àwọ̀ ọ̀rọ̀ sí ẹ̀rọ ọ̀dá àwọn ayé owó àwọn ẹ̀kọ́ máa ń tẹ́wọ̀n ìdá ọ̀rẹ́dẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ ìgbàlẹ́ wọn ò ní ó ẹni kan ká ẹ̀rọ láti fún lóògùn lóògùn lóògùn lóògùn lóògùn sílẹ̀ yọ̀bọ̀lá yọ̀bọ̀lá yọ̀bọ̀lá ó sì wà ní òṣèlú rẹ̀ wọ́n ti ọ̀rọ̀ lọ́wọ́ wọn àwọn àmà ọ̀pọ̀ àdúrà ní ọ̀dọ̀ àti àti ìṣẹ́ ìwà tí ìdáta ní ولعنا وراجعنا وعيوبنا وعيوب من Thank you.

ọ̀gá àgbà olùdá àgbẹ̀ ọ̀gá ọ̀gá olùdá àgbẹ̀ olùdá tọ́lá lọ́dà tọ́lá ta ní olùdá àgbẹ̀ náà àwọn ti á ní ìlànà tí lábájọ́ olùdá àgbẹ̀ olùdá àgbẹ̀ nílé táyọ̀ náà ẹ̀rọ lórí àwọn ọjọ́ àtọ́lá ti máa wọ̀ kílẹ̀ ní ààrẹ ìfàlọ́mọ́ náà lọ́wọ́ eléyìí ló ń tún ìmọ̀ ayé pé bá àwọn àgbà tó náà ẹ̀dá wa gbogbo ẹni tẹ́ lọ́wọ́ gbà ó ti mọ̀ jẹ́ ìlú gbà ẹ̀rù owó ẹ̀rù ìdí yẹn báwọn ọmọ òun náà wọlé ní ẹ̀ láwọn ẹni lọ́wọ́ káàdì lọ́kùnrin tó lọ́wọ́ jẹ́ àlejò lọ́wọ́ nínú àwọn oníṣẹ́ láyé kò ní kò bá ń lọ́wọ́ náà ìdílé dáwà ìdílé ọlọ́wọ́ dáwà lẹ́kàn dáwà. Wọ́n máa fi ṣe dáwà owó sára náà ní ọ̀sán ìgbà àwọn ọ̀rọ̀ náà ti mọ̀ ọ̀pẹ́ lọ pé àwọn ìyá àwọn ìyá fún ẹ ọjà máa ń bẹ̀yìn ilé ìjẹ mo ò lórí ẹ̀ tí wọ́n bá àwọn ogun ọ̀pẹ́ lọ. ìjẹ́ ìyá wà fún mi lórí ìjọba ọ̀pẹ́ lọ. ìdíje náà wọn fẹ́ lọ́sẹ̀ tí a ti ilé ìgbà ìlú ọ̀dà pa. ìdíje àwọn ìyá àwọn ìgbà ọ̀sẹ̀. àwọn àwọn ẹ̀ka káńtó lẹ́yìn ọ̀rọ̀ orí àwọn àlẹ́ rẹ̀. obìnrin alẹ́ àwọn àwọn àwọn pé pátá wà ṣe bá tó ní ibi ẹ̀jẹ̀ di ẹ̀yàbá. a ń a ń tẹ́lẹ̀ ẹ̀lú rẹ̀ tó ń yá mo lọ́wọ́ ìlà ẹ̀rọ báyà kálukọ́ ṣe ìyá ńlá wà lọ láàrin ọ̀rọ̀ lọ́wọ́ ní àbí àbí أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ààrẹ wà ní ààrẹ ọ̀rọ̀ nínú àwọn kọ̀ǹtẹ́sì wà láti àwọn àwọn ọ̀rọ̀. nínú àwọn ọ̀rọ̀ náà tí wọ́n ń gbé láti wọ́n so nǹkan papọ̀ náà ní àwọn ọ̀rọ̀ tí èdè máa ń tí a ń gbẹ̀gbẹ̀ mọ́ra lórí ìtumọ̀ tó lọ́dún jẹ́ rẹ̀ láti ìjẹ́ rẹ̀ mọ́ra bá máa fi kí ní tún jẹ níwájú rẹ̀ àti tí ó bẹ̀rẹ̀ yẹ tó lágbàgbà wọn. Ìjọba náà jẹ́ tó àwárò wọn. Ìlú rẹ̀ ló fẹ́ sí ẹ̀rọ sí ẹ̀rí Áfíríkà Sábúríà. Kọ́jọ Áfíríkà Sábúríà. Ìmọ̀ ìṣẹ́gun. Ní ìmọ̀ Sábúríà láti sọ pé àtòjì àti àrẹ yìí ara rẹ̀. Hamza Hamza Benali Yama Alaba Alaza Yusuwa Yiyọ Alaza Yama Hamza Kékeré tí wọ́n lórí ayé wọ́n lórí Hamza ní àtìkàtò. Lọ́gbẹ́ wọn dé nígbà tí àwọn ará àti àìsàn tí wọ́n ti tàwa ìlànà pé tí wọ́n ti tàwa ìlànà yìí pé áńtà ti bẹ̀rẹ̀ yẹn áńtà ti máa jẹ́ ìbẹ̀rẹ̀ sórí àṣàlẹ̀. Ìbẹ̀rẹ̀ wa, tọ́lá ti máa ń rí báyìí, ìfáàtì áńtà lẹ́yìn ìjọba jẹ́ áńtà. Tọ́lá ti tàwa áńtà tó wà lẹ́yìn ẹ̀ ọjọ́ bí tábílíà pé déédé ìṣẹ̀lẹ̀ náà. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم ilé pé ibẹ̀ náà mẹ́rin lálọ́gbé ń bẹ́ẹ̀ لا لا يتبعكم سواء عليكم أدعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم قاملون سواء عليكم سواء عليكم أدعوتموهم سواء عليكم Bẹ́ẹ̀ ni bàbá rò ní Adá Áwùtùmú. Adá Áwùtùmú òun. Bẹ́ẹ̀ ni wọ́n kú lọ́rẹ̀ Amúná. Amúná ti ń tọ́ mẹ́tò òun. Àbẹ̀yá bẹ́ẹ̀ ìgbẹ̀mọ̀ náà bàbá rò. Lọ́la ó lòdì bá náà سواء عليهم سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين.

lórí lọ́wọ́ ayọ́ta àti àríwá ọ̀sẹ̀rá ọlọ́mọ àti pé ìjẹ́lọ ọgbà yìí jẹ́ ọjọ́ ilé lọ́wọ́ lẹ́tọ̀ òkú mẹ́fẹ́ lẹ́yìn àmì oṣù gbogbo ẹni tó wà pẹ̀lú àgbàlẹ̀ ọlọ́mọ mẹ́ta àyè irú àwọn tí máa ń gbọ́ tí máa ń gbà tọ́ọ̀kọ̀ wọn ni àjẹ́sì ọ̀fẹ́ jù lọ. Àwọn tí wọ́n ń bọ́ àti tó ń bọ́ látàrí àwọn aláàbẹ̀ lẹ́lẹ́ tó wà. Ọlọ́run á ní Jésù ìjọba tó ń lè wọ ẹni sábà àti ìjọba lọ́sí àwọn ọ̀sán àti ìjọba إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب

lẹ́ẹ̀rẹ́ ọmọdé tó parí ẹ̀ kú lọ́parí ẹ̀ kú ìrìnàjò parí ẹ̀ ẹ̀ wọ́n mọ̀ ẹ̀ kò ní ìlànà lọ́pọ̀ ìyọ́nà parí ẹ̀ ọba dáwà ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́lẹ́wẹ̀ àbá àbáyẹ àbájọ̀wẹ̀ ìrìnàjò parí ṣé tẹ̀sílímù àti tẹ̀sílímà tẹ̀sílímù àbá ní orúkọ ọ̀hún jẹ́ tẹ̀sílímù àbá tẹ̀sílímù ẹ̀dẹ́ wọn bá bàbá lọ́wọ́ ọ̀yà ẹ̀yà bàbá tó wọn lọ́wọ́ ọ̀wọ́ ẹ̀yà wọ́n rí ó wọ́n kúrò àwọn ọ̀sìn adébọ́lá o àkúndá nǹkan tẹ̀lé wáyé àbáyé rẹ̀. Orúkọ ìgbé ìlànà orúkọ lọ́wọ́ ilé ìlànà àlànà ẹgbẹ́ ìjẹ́ mú dá orúkọ rí ọ̀wọ́ ní òun ìlànà àjọ èyí ní ẹgbẹ́ kọ́kọ́ jẹ́ láti ọmọ ti ìlànà àjọ fẹ́rẹ̀ ní ìlà ọ̀wọ́ rẹ̀ wàhálà báńdì ìlànà ọ̀rẹ́ àti àwọn ọ̀rẹ́ mi lápá ní àyà nígbà àyà ọkọ̀ tó lè tó ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ tó kọ̀ tó jù ọ̀rọ̀ bá ní wọn pẹ̀lú ọjà tó náà yẹ̀wò lọ́jọ́ lẹ́yìn ọ̀rọ̀ yẹn wà ní àwòkí ìkù àwòkí ìkù àwòkí ìkù ẹ̀rí pé kú àwòkí ìkù kù dáru bí ọ̀rọ̀ náà tó kù lórí ọjà wà ẹ̀ka ọkọ̀ lọ́gbìnà àdìmílìkù mọ̀lára àdì káàkiri owó para rẹ̀ ló para rẹ̀ màkútẹ́ àbábọ̀ ìdájọ́ ìdí owó pípa ayé rẹ̀ màgbé ó fi ń lórúkọ rẹ̀ ní ìkú mọ̀ orúkọ wa lọ́pàá lọ́pàá pàdé fún ìdọ́lọ́pàá ẹni lọ́wọ́ ní dáná ẹ̀rọ ẹ̀rọ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ dáná àmì dáná dáadáa lẹ́yìn lọ́rọ̀ náà tó yọ ìròyìn ìpínlẹ̀ orúkọ orúkọ pátápátá ìbáyẹ̀ ìbáyọ̀ tó tó láwọn kankan bẹ ní máa dá àwọn orúkọ ní oríta nípa tí máa dá àwọn àlejò nínú ẹ̀ ní kíkà wa kíkà wa ti gbé orúkọ yọ̀ọ̀tọ̀ orúkọ ní ìgbàlúgbà ló máa yọ̀ wà sára wọn yọ́wà fún ní ọ̀dọ́ ìrẹ̀lẹ̀ bọ́ọ̀lù tọ́ọ̀mù tó kò dé ìdílé olùmọ́dé ọ̀mọ́ yìí ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀gbà yìí ọ̀rọ̀ rẹ̀ nígbà ìtọ́jú jẹ́ tàbí inú ṣùgbọ́n ọ̀rẹ́ tó máa ń gbà náà lọ́wọ́ tàbí inú táwa ní yíyà ní ìtàlájà wọn jẹ́ tàbí inú lọ́pọ̀ mú yóò di màbáyà ìtàlẹ́ ìbọ̀rọ̀ òmùmá màlúkú bọ̀ ìsìnà tàbí ní ààrẹ tó tó ààrẹ ọ̀ ìsìnà ní àwòrán àti òkúta ìsìnà tàbí mà olókè ẹ̀dínà tààrù sáré àti ìsìnà tí ó yẹ àwọn òṣìṣẹ́ òkú òkú tó yà bá ìsìnà nàìjíríà báyìí tó ìsìnà wà máa ń kó orúkọ láti kú sí á ìgbà náà lọ́dọ̀ ara àwọn ọ̀gá ilẹ̀ ní máa bí wọ́n bá ilé tí lọ́rọ̀ bá ní orúkọ orí máa gbé wá yọba ní ẹ̀jẹ̀ kò yẹ láyé ìfẹ́ nàkàmá náà ní yíyà máa yíyà máa tó bá yíyà máa tàbí lẹ́yìn ìyà oṣù máa oṣù oṣù padà lọ́wọ́ yíyà lẹ́yìn tí a bá ti yíyà máa ẹ̀yà tó bá tó gbé láti lọ rà náà. Ìgbà máa ń rìn sí ọ̀ àbí ìgbà máa ń rìn sí ìlú. Ìgbà máa ń rìn sí ìlú náà lọ́pàá. Ìgbà máa ó ti ta agbára lọ́wọ́ ènìyàn. Ọ̀yà àdéhùn. Ìgbà máa ń tàbí ìmọ̀ àbí ìgbà máa ń tàbí ìmọ̀ náà. Ìbẹ̀rẹ̀ ni, táwọn pè máa rẹ̀ ní máa àtàrà pàtàkì mímá tàbára lọ́wọ́ ènìyàn ọlọ́run ní ti àwọn tó lọ́wọ́ mọ́ọ̀rọ̀ wọ́n tó máa tó ọ̀rọ̀ ní tẹ́tẹ́ ilẹ̀ ìdíkú ìdí ẹ̀yẹ òní máa tẹ̀lé ẹ̀yẹ lọ. ó di wa ìwé yìí ní ti aláàánú léwu wà lẹ́yìn orí ẹ̀yẹ kankan ti wà tàbí ti dáwà tí ó ti láǹfààní gbàmọ́dá abẹ́rẹ́ tó yọ àwọn àwọn àyẹ̀wò ọ̀sẹ̀ ìdára àwọn ìpàdé ìdára ọ̀sẹ̀ àìlè ìdára ìdára ìdára ìdára ìlẹ̀ wọ́n ẹni tó tàbí lára dáwà rẹ̀ olóòrìnà ìdára àìdíjọ ẹni tó tàbí ìdára àìdíjì nínú ìlà tó ti pa àwọn ará ilé àti ìròyìn àwọn amáàlú sáwọn ẹgbẹ́ àwa ọlọ́run kí ni mo àlè ṣe ṣàlẹ́ wọn láti wúlò àlè ṣe ṣe wá ìdí akáàkiri ọlọ́run ẹ̀yà ẹ̀yà tó ti máa bọ̀ àlẹ́ tó máa jẹ́ ìdá tó ti ọ̀yà kúrò ẹ̀yà lóde ẹ̀yà máa kúrò ẹ̀yà wá ìkàwé ẹ̀yà. اللهم صل على محمد الكلم ويعطيك ومن يسمع بالأخير عن شكري على ذكر كمان اللهم صل على أرسل السلام على البيع الناس يسمع يدعون الحميد ولا الذكر الذكر cái gì đó dáadáa wọn àti kì í lọ́jà àkọ́kọ́ ọdún táyé lọ́wọ́ ìgbà láti àhá lórí wa láyé ìjọba láti là àwọn ènìyàn wọn ò bá tó yẹ kí a máa sọ pé láàbíà ìlà lọ ìlà ìlà ìlà lọ ìlà ìlà.

أستغفر الله أستغفر الله بين سبحان الله

yóò fẹ́ púpọ̀ nílé ìlú ọ̀gá ọba ara ló kó ọjà jẹ ọdún kó yọjọ ìlú. Fẹ́rí àti àwọn káàkiri. Nígbà tí wọ́n tẹ́sí láti ṣe ìlànà àgbọ̀rá, tí wọ́n á rìn àgbọ̀rá ní ìjọba àdéhùn. Ọ̀yà, ààyè ìdáwà nígbà inú fúlọ́ọ̀dì àdéhùn ìbọ̀rọ̀ ọba ń túnmọ̀ àlùkù ìdílé pé màrí sàdá fídíò ẹni tó sàǹfààní lára Al-Qur'an Al-Qur'an ni ọba ní ọba àlùkù ìlú bí ọba ló dá sí ìdí ọba Al-Qur'an ní ọtí ọmọ ìlú ilé òkú ìlú ìlú ilé ẹ̀mọ́ ilé ìdáná ti fún gbogbo ẹgbẹ́ ìmọ̀ Al-Qur'an ká ibi ẹ̀yìn alábìsí.

bí kò ti dà náà ìbára tó dára lọ́wọ́ la pé àwọn máa lò wá ní ìgbà tó wá ní òkú àwọn ọmọ ẹni ní ọmọ ẹ̀jẹ̀ o èmi ti o ti lára yóò nàgbà náà ẹ̀rọ o. afẹ́ ma àwọn ọmọ aláǹdíkì àwọn aláǹdíkì ọ̀hán àwọn aláǹdíkì aláǹdíkì ọ̀hán ni aláǹdíkì ẹni tí ọ̀hán ni aláǹdíkì ọ̀hán ìgbé ìdàlọ́sùn. ọ̀hán rẹ̀ yọ̀ abẹ́mọ aláṣẹ ẹ̀yàtọ̀ ìdílé ẹ̀yìn ìjọba abẹ́mọ àdìsí náà wọ́n lẹ́sẹ̀ náà lè sọ̀rọ̀ hàn sábàáyé ká kó lọ ní ẹ̀yìn ìjọba rẹ̀ gbogbo ẹ̀ pátápátá àìsọ̀rọ̀ hàn ní ìtumọ̀ gbogbo ẹ̀ pátápátá ẹ̀ máa ní àtúkiri àtúkiri àtúkiri títí inú wa lálùbá lọ wa èwo wá ní ìtumọ̀ ìfọ́nfà àdìsí náà lè sọ̀rọ̀ hàn àyìn sábà gbogbo àdéhùn ìwọ àgbàgbọ́ àjọ náírà ìgbàgbà ẹlẹ́rìn ní kọ́pì ẹlẹ́rìn ní pàtẹ́kì tí ìtú túmọ̀ dáre kọ̀ọ̀rán ló túmọ̀. lọ́sẹ̀ ní ibi ayà kẹfà ọlọ́run láti fún wọn kọ́ lóyá àyíká ọ̀gbàdé ní ti ààrẹ ní ibi tó lọ sí ìdájọ́ àti وقالوا يا أيها الذي وقالوا يا أيها الذين إنك لمجنون وقالوا يا أيها الذي أنزل عليه الذكر إنك وقالوا يا أيها الذي أنزل عليه الذكر إنك لمجنون pé ní náṣà láti rẹ̀ àrùdá wọn nígbà tí wọ́n yà wọ́n fún ọmọ wọn ní ìlú tó wọ́n lọ́wọ́ òde àwọn àwọn òde àwọn tó ń bí náà tẹ̀lé wọn fi lẹ̀ kí ni wọ́n bàbá wọn. bàbá olùkọ́ yà á ayé wọn lẹ́rí ló ń ti láàárín ìdíkù ní ìgbàgbọ́dọ̀ lọ́dẹ̀ẹ́nu wọn ní ọ̀rọ̀ bá lọ àrùn àrùn ìṣẹ̀lẹ̀ ìbáyà tó lẹ̀ lé wọn. Àgbàdo wọn àtẹ̀lé wọn àrùn tó lẹ̀ lé rìpọ́ọ̀tù nípa ní wọn lọ. Òjò ti àwọn ọ̀gbẹ̀rẹ̀ àwọn lọ àpọ̀lé. Àwọn èèyàn kan pé ìwọ yìí ní àwọn ọ̀gbẹ̀rẹ̀ yìí ti láàrin ìdílé. Wọ́n bẹ́ẹ̀ ní ọ̀gbẹ̀rẹ̀ kan kalẹ̀ fún yìí

àwọn ìgbè yìí wọ́n tí ó ti ẹ̀kọ́ tó já ń gán sọ fòránì kalẹ̀ ní kí ó bẹ̀rẹ̀ àlùfòránì sílẹ̀ ẹ̀rẹ̀ náà wọ́n lọ sí ẹgbẹ́ ti dá àrùn ọ̀rọ̀ tó tẹ̀lé jáde ọ̀rọ̀ tó dá ní wọ́n bá ní wọ́n ti dá dára wọ́n ní wòlé ìjọ ààrẹ lẹ́yìn ọ̀rọ̀ إنك لن سؤال الذكر وأنا آية إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون Àdìsí láyé láyé lára láyé láyé lára ọlọ́run nígbà kò sẹ́yìn lè máa yàtọ̀. Ọlọ́láwà ń fà lè máa yẹ káyọ̀. Bíbí ọba àti ọlọ́run nígbà tó máa yàtọ̀. Àhà àtọ́lá ìlànà. وإنا له لحافظون أولا أولا كنت في الشوق في الفارقة أولا في الجوية القرآن في الفارقة ويقول عمر وقل إسلام من الله láti àti àtúnṣe títí àkókò àwọn ọkọjá abáfún àwò bí a àlùbáríwá àríwá ọmọ àlùbárá jà. báyìí ó ti parẹ́ kọ́ra ní ọ̀sẹ̀ àwọn ọmọ mílíọ̀nù tó ń fi àlè orí ìntánẹ́ẹ̀tì àwọn ọ̀gá ọ̀sán amẹ́ríkà ti sọ láti ọdún tó wé ìyá kó ká ten million ten million kura ní kura wọ́n wé. Ìjọba ìfowópamọ́ ọkọ̀ ní ìjọba ìfẹ́ ìlànà ìgbésẹ̀ ìfowópamọ́ bá ti àwọn ọlọ́wà lè lẹ́gbọ́n. Sẹ́kù ọ̀dún mẹ́rin wá ní oṣù tí wọ́n ti yà lọ. Sẹ́kù ọ̀dún mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ kó lè ṣe fún ìgbàlódé ìjọba ìfẹ́ ìlànà ìgbésẹ̀ ìfowópamọ́. Ìwọ́n kí ìfáàyàn ní ìfáàyàn ní olùkó bísíǹsì yẹn lè lẹ́nu alẹ́kùnrin bá gbé la láti wá ti mú ìlú bá fẹ́ ọmọ yìí náà yìí àti olùdíwá ọ̀tá kọ́mpútì náà láàrin àwọn kọ́mpútì kọ́mpútì ni wọ́n ń tó olùkó yìí lẹ́yìn ọ̀wọ́ ìdí ìlú ìlú ọ̀pọ̀ ọ̀pọ̀ ìdí ìyẹ̀wò ẹni tó ń fẹ́ inú ọmọ ìlú ìjáde náà ó yẹ kó kéde láti máa dààmú àwọn ènìyàn ha kí ó وقوله لنا ما قاطع رجع أرجو من البلاد بل الناس ليس من البلاد حق لكن أقول لك أن من البلاد حق سوء ولا رأي حق من يجب أن يقضي في الجواب وما في ذلك أكبر من الفقر في الجواب ولا بين من الجواب ولا على البيت بين الجواب أي فقط

وعلى تكليف من الجنة وهذا لا يمكن نقول لما بين الملائكة فقط عليه ولم يكن وإنا له لحافظون وإنا له لحافظون ذكر الله ينظر لذكر الله أذنا به القرآن سورة النحل الآية مرتين الله غفرنا أربعين من قبلك إذا أرسلنا رجالا نوحي إليهم

قال فأمره أصلا يقول يحضر عيسى عليه الصلاة والسلام كلكم في حول نبره ذلك القرآن يقول ومن هل المسيح ابن مريم إلا رسول قد خلت من قبل الرسل أفإن مت أو قتل وحكم الرسل في الله قل القول المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون ọlọ́run ní àdébí ọ̀rọ̀ àyàwó ìyàwó àyíká àyíká láti bí ìmọ̀ tó láti kàn sí ìmọ̀ ó kù díẹ̀ ọ̀rọ̀ àdébí ọ̀rọ̀ ó ti wà nílò lọ láti fi bí ìmọ̀ rẹ̀ àti fi bí ìmọ̀ lọ́pọ̀ èyí tí fẹ́ ẹ̀rọ kan ti lọ sí ọmọ ilé rí bẹ́ẹ̀ obìnrin ní ìrìn ọmọ orílẹ̀ ìgbà mẹ́rin ló wá ọlọ́run àárín ìjọba nílẹ̀ àwọn ọmọ ọlọ́wọ́n ní wọ́n pàlú ààrẹ tó ti sọ tó. pàtàlúhù aláàbíkiri ní ọlọ́run ẹ̀ máa ń di àwọn aláàbíkiri léèrè lẹ́ẹ̀ lámà àwọn aláàbíkiri tí àwọn ìlànà ìlànà láti ṣe dá àwọn olùkọ́ bí ìlànà àti ìlànà ti á ọjọ́ ìlànà àwọn ìlànà àwọn ìlànà àti ìmọ̀ bá ti lè bẹ ní ọ̀dọ̀ àti ìlànà ọ̀dọ̀ látàrí àyàfi. Ìfọwọ́dà lára ìwé àlùbáwá ìlú, ọlọ́dún ẹgbẹ́ àwọn oníkọ̀ọ́ ẹgbẹ́ ìwé ìwé ìkọ́ ìtàn. Wọ́n ń sọ láti dúró mọ́ olójúmọ́ ọ̀nà àtìgbáyé, lọ́wọ́ wọn àlà ń tẹ̀lé àbíkẹ̀lé wọn àlèyé. Èyí wọ́n máa bà wọ́n rárá sí ìdarí. Àlùbáwá ìyẹn tuntun kan sí àwọn àbíkẹ̀lé àbíkẹ̀lé ìgbéra nílẹ̀. Bẹ́ẹ̀ ni aláàmà yóò ọlọ́run ẹ̀rọ ti àwọn aláìsí ìbéèrè nínú Ààrẹ ìdílé wa ní kí a bá máa lò á tó wà nínú òun náà. Torí tọ́lọ́ ní kára máa ti wọ́n ní ìlú. Ọlọ́run kò ní kára máa ti wá sí èyí lẹ́jọ́ ọ̀nà. Ẹgbẹ́ ọmọ náà ní òun láti lé. Orí àgbẹ̀dọ̀ wá ní kára ìwà láti kí lọ́mọ ẹ̀rọ rẹ̀ ìmọ̀ lọ. Bákan náà, ó yẹ wá pé àìwòrán ìjọba tí ẹ bá láti gbogbo ọ̀yọ́ òní lè pọ̀ lórí ẹgbẹ́ ẹni tí bá ń ṣe ẹni tí bá ń ka ẹ̀kọ́ kan àwọn ọmọ rẹ̀ bá ń ka bọ́ọ̀lù kan lọ́wọ́ ní àgbéká yorùbá kárí yorùbá kárí yorùbá á tó bá tẹ̀lé jáde ọ̀gá ní ìlú tó ọ̀gá tẹ́kọ̀ọ́ máa fi òde lẹ́yìn ọmọ jẹ́ ọmọ tí àlùkò láàrin náà polówó ìlànà. Wọ́n ilé tí wọ́n wọlé wọ́n ilé lẹ́yìn láàrin sí Tọ́wọ́ rẹ̀ bá ti kò lè kárí wọn jẹ ọ̀. Ìjọ ọlọ́run bá sọ fún wọn kàrí ààrẹ. Lẹ́yìn آية من بابنا يجب ما جاء على ذكر هذا القرآن ولم يعني إلى الوقت آية عظمة الصالح آية على الأوضاع نصرة الصالح إذن إلى مالنا في الوقت وتنسي لكامل الحبيب والقرآن والقرآن والقرآن Tọ́lá ti rí ìdílé lẹ́yìn ẹ̀kọ́ lónìí ọlọ́run wa lọ bí wọn ọkọ̀ àlùkò àjẹmọ̀ ìgbìgbè yìí òun là lókè olóńgbé àlókè yìí òun lọ́ba àlókè olùdíje òun ni ọba àlókè. Sọ́ọ̀tù kan ọ̀dọ́ kan náà ayàgbẹ́ ìjọ ọmọ bá lọ rí rẹ̀. Ìdílé àlẹ́ yìí ti kúrò bí àlùkò àjẹmọ̀ ìgbọ̀ngàn bí kìí ìlú rẹ̀ àlùkò àjẹmọ̀ ìdáhùn sáré ẹ̀ ní náà ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ìrẹ́ ìrẹ́ ìpàdé àti pípa ilé àwọn àfẹ́jẹ́ ilé ìgbé ọ̀yà. Ọ̀sẹ̀ ìpàdé àyà ti wọ́n àti pípa ilé. Ọlọ́pàá sọ pé وإن يكاد الذين كفروا ليزلقون بأبصارهم لما سمعوا الذكر ومن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما تلك ذلك وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر القرآن على ذكرهم وإن يكاد الذين كفروا وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم ليزلقونك بأبصارهم أرسلوا إلى أرسلوا وجهها láti lórí ìlàjọ láti fi wọ̀ ọ́ láwùjọ pa.

yọ̀bọ̀ tó wà ilẹ̀ mi wọ́n ta sẹ́yìn ìyá mi ní òwò rẹ̀ tó wà ilẹ̀ ta sẹ́yìn ìdára báyìí yọ̀ọ́ yà wọ̀ ọ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ là yóò ń bèrò láyà fún mi. Láyé ti kú látàrí alẹ́ sọ ìní. Ọmọ ẹgbẹ́ òkú ẹ wá ní wà wà wà wà ìfúnra láyé ń bèrò fún ọmọ ẹ̀ka. Bèrè àtúntọ́ ìní.

wọ́n ní lórí láti fún ẹ̀rọ láti ara wá sí tó tún ní màmá ó ti bá àwọn àyè ìmọ̀ ń báwọn owó tó wọlé ẹ̀ tó gbà sí ní títẹ̀ ní ayé àyè tó wá pàtàkì máa tí ìyá bá lè borí ẹ̀ lára ní oṣù tó yẹ tí ìyá bá lè borí ẹ̀ tó wọlé orí àtúntò àwọn àti ọlọ́run wá sọ pé ayọ́bí kan náà ní ayé àyè náà

ọlọ́wọ́ ní tẹ́lẹ̀ ní pé wọ́n máa ń wọ́n ní ìgbà Ilé-ẹgbẹ́ ìgbé ọlọ́rin tẹ́ ọmọ àìkọ̀ àríkẹ́mọ̀ rẹ̀ bí kí ló lè láàárà ní àkóbá yóò ní tí ó àti kí ó parí. Gbàmọ́lẹ́gbẹ̀ orí àrẹ́sì tẹ́lá ní ní òmùgbọ̀n náà, ẹ̀ẹ́ta ló mú gbà yẹ́ ẹ̀rọ ìwúlá kan àbíkẹ́sí káàdà wà ní àbájọ ìgbóná kọjá tó bá ní ìkàtí máa dà láwọn ìrẹ́ta nípa ọ̀pọ̀ ìgbìmọ̀ wọn tó lù lọ́wọ́ wọn kò lè mú bá wọn lára ní nínú àbí àdúrà. tó bá ní gbogbo òwò bọ́wọ́ wọn lọ sí bọ́wọ́ wọn ní gbogbo nàìjíríà bọ́wọ́ wọn ní àdúrà bọ́wọ́ wọn ní gbogbo ayé òkú ní gbígbé ní ẹ̀yẹ́ ẹ̀ka ilé bí ìjọba ń bá wà ìlú ẹ̀ka lẹ́nu òwúrọ̀ àjẹwò lọ́lọ́ba ilé bí ìjọba ń bá wà ìwọ̀n ayé àti àwọn àgbà yìí tó ọba ti lé sí bí ìjọba ta sí ẹ̀ láti amẹ́ríkà àlẹ́wẹ̀ bí ìjọba ta láti ghana àlẹ́wẹ̀ ọba ta láti australia kò lè lọ́wẹ̀ ọba láti òṣìṣẹ́ náà kò lè lọ́wẹ̀ báwọn tí wọ́n yára rẹ̀ náà kó fi ẹ̀rìn ìbáwọ́mẹ́ntì náà ní àgbà lọ́wọ́ وما هو إلا ذكر للعالمين لبعيد طبعا لا تفيد كما لا إله إلا الله على الملك على القرآن وما القرآن لا تفيد إلا الملك يا بما سلام يا بني فبعدين قال إلى إيمان سبحان الله إلى في دلالة على ذكر الله سبحانه أو لو كان على ذكر الله إما كان القرآن على ذكر الله orí baraba àbí ẹni wọn ti tún fáìlì lọ́ọ̀yì àbí láyé láyé lọ́wọ́ àwọn ìsáyé ó ní ọmọ àdúgbò ìlọ́wọ́ yìí nínú kò ní kọ̀ọ̀rọ̀ tí gbogbo wọn náà wọn ní ọmọ àdúgbò ìlọ́wọ́ tí gbogbo wọn ó ti bàbá wa sí tọ́lá ti ní sí dáná nìkan wa lọ́lọ́ lọ́wọ́ wọ́n lè kọ́ ọ́ lè kọjá àlà ẹgbẹ́ náà lè fi náà ọ̀rẹ́ bàbá wa ní wọ́n pàdé náà pé aláàbìsí ilé ilé ń jẹ aláàbìsí ilé ọ̀hún jẹ aláàbìsí di ọ̀rọ̀ bá dé kiri ilé mú ìgbà ilé tó kó ṣe ìgbà ní òṣèlú òṣèlú ìgbà ọkọ̀ òkè ìdílé ẹgbẹ́ àti ilé ẹgbẹ́ ọ̀rẹ́ bá báyìí bẹ́ẹ̀ bá wá mẹ́rin láti fi dáadáa tó bá padà sí àwọn àmì rẹ̀ ọlọ́run bá lọ rí وقد إنما كنهم اتبعوا الذكر وخشيه الرحمن بالغيب Ọlọ́run á ní kọ̀lítàlà àti ẹni tó bá sàmbà ń dára lọ á ní onílẹ̀-ìwà ọ̀dá ọ̀dọ́ sàmbà ní fún bọ́ọ̀bà sí àwọn ọmọ àti ìlú. وقتل الرحمن بالغيب ọ̀pẹ̀lú ọlọ́mọba lórúkọ rẹ̀ jẹ́ aláàánú jùlọ ọ̀pẹ̀lú ọlọ́mọba lórúkọ rẹ̀ jẹ́ ní àlàáfíà eléyìí tí ọlọ́mọba ní ìlànà ìjọba ìjọba ọlọ́mọba ní ìlànà ìjọba ìjọba fẹ́ ṣe orúkọ àlàáfíà nílẹ̀ lẹ́yìn ìbàdàn orí wàhálìyà wọ́n bá lọ pé àlàáfíà lẹ́yìn wàhálìyà ó fi yé wa wípé àánú ọlọ́run ọba ọmọdé alẹ́ ìdílé àyè àríwá áfíà yìí bẹ́ẹ̀ lọ́wọ́ yìí orúkọ bẹ́ẹ̀ lọ́tẹ̀ lẹ́yìn tọ́lá yẹn ní ọlọ́run ọba alábẹ́rẹ́ tó òun fi kú àyẹ̀wò lè gbà tó lè kú lẹ́yìn ló ọ̀yẹ́ bọ́ yẹ àrọ̀ mọ́lọ́ bẹ́ẹ̀ tó òun ti láàánú tó àdìgbọ́n mi rọ̀ lò ṣùgbọ́n àwọn àdàrà ọjọ́ tó bí àwọn àdàrà lò lẹ́yìn ọmọ wọ́n ń bẹ̀rù ìnira ẹ̀yìn ọkọ̀ ìnira ọba tí mo gbé aláàánú jùlọ. bẹ́ẹ̀ ló pé ìbẹ̀rù ọ̀jẹ̀ náà ìbẹ̀rù jẹ́ máa ń gbé ni ẹ máa ń láwọ́dá lẹ́bù ó sì fi lélẹ̀ ó lè ní ọ̀dà òmìnira náà ti ká lọ wọ orí bá ń lọ òkè sáré wà pé óòó óòó ká lọ́kàn ìdílé ọlọ́dún ìwọ́n náà gbogbo tí wọ́n bá yẹ àbábẹ́rù iná lọ́rọ̀ àìlá àbábẹ́rù sábà ti bẹ̀rù àti ìgbè yẹn. wọ́n máa ń wà fásíyà tí ń bẹ̀rù orúkọ lọ́wọ́ wọn tó yé wà àti ìdánlẹ̀ ọ̀mà ìdánlẹ̀ náà ìdánlẹ̀ náà àti ìdánlẹ̀ náà ìdánlẹ̀ náà àwọn ọmọ tó yé wà ní ìdánlẹ̀ ọ̀hán àbí àwọn ọmọ aláṣẹ orúkọ àkókò ńláńlá yìí láàmà ẹgbẹ́ lẹ́yìn wà fásílẹ̀ ìwọ́n náà mọ̀ wá ọ̀rọ̀ ni wọ́n máa tún yà wọ́n. wọ́n ti yà wọ́n rọ́ọ̀ṣì máa dàbí ìrọ̀lẹ́. ọ̀rọ̀ àkókò àná ìyẹn bí wàá ọba bí ọba àti

tọ́wájú màálù rẹ̀ tọ́wájú màálù rẹ̀ lórí pé mo lẹ́nu ẹ̀rọ àwọn ọmọdé àti àwọn ọmọdé wọ́n rẹ̀ màálù rẹ̀ ọ̀ tọ́wọ́ màálù tẹ̀sí dé tó máa lè ọwọ́ rẹ̀ gà àbá ẹni lè gbà lẹ́nu pé wọ́n ló ń sọ̀rọ̀ pé kò ọ̀nà ìfòkọ́ ọ̀dẹ̀rẹ̀ ní ẹ̀ka mẹ́rọ̀ àbẹ́kùn yẹn ló kù lójú ọ̀rẹ́ rẹ̀ àbúkọ́ ọ̀rẹ́ rẹ̀ ìbọn ara ṣẹ́kẹ́ ìlú ìwọ̀n ìjà tí ìdí máa ń lè ṣe máa ń wọ́n àìlá ara yìí. Ìgbìmọ̀ ní ẹ̀sọ́ pé màá lẹ́ ìgbìmọ̀ owó yìí lẹ́nu. Bẹ́ẹ̀ lọ rẹ̀ ṣe ló wà bá sí àwọn àwọn àti ọ̀rọ̀ máa ń lọ sí. Ṣé àwọn ẹ̀ṣẹ́ ṣe wọlé màá lù ẹ̀ lọ́pọ̀ pé à kò ní lè gbọ́ owó yìí kò ní lè bá ọ. Bọ́lá ló ń lè bá ẹ̀ lọ́pẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìsànlẹ̀ ìyàtọ̀ títù náà bọ́ bá ní owó wà fún ẹ lókè lọ́la ìlú tó wọ ìlànà ẹni lọ́rùn ìdí oúnjẹ ẹ̀mà tó ti kọ́ lọ́la ìlú tó wọ ìlànà ààrẹ ọ̀gá ọ̀nà ìlẹ́nu aláṣẹ ilẹ̀ ó fún wa bẹ́ẹ̀ lọ́rùn ayélujára wọ́n bá ti yá ọ̀rọ̀ ṣùgbọ́n lábẹ́ ìlọ́wọ́ ní ọlọ́run ní ẹran bẹ̀rù ní títí kẹ́bẹ̀rù náà ó kọ́ tí wọ́n fẹ́ lò sí bẹ̀rù ní náà ní ìlú ọdún bẹ̀rù àmọ́ àgbà ládùúgbò rẹ̀ tí wọ́n bá rẹ̀ lórí lọ́nà lọ́wọ́ rẹ̀. àmọ́ àgbà ọ̀gbẹ̀rẹ̀ nínú ìlú àwọn oníṣẹ́ náà lọ́nà ní lọ́gbẹ̀rẹ̀ lórí àwọn ilé ìwò ìwà ilẹ̀ lẹ́nu ọ̀gbọ́n bá lé ní ọ̀gá. ọ̀rọ̀ ẹ̀ nìkan tí wọ́n lẹ́lẹ̀ wọ́n wá ní lóṣù lẹ́lẹ̀ wọ́n lẹ́lẹ̀ àbá àbáyé rẹ̀ àbá àbáyé lẹ́lẹ̀ wọ́n kọ́ ní ìròyìn owó ìlà àtọ́lọ́gbà ọlọ́run ní ti kàn láéláé àdúgbò àtọ́lọ́ bá wà ní wọ́n sọ̀rọ̀ onílé ìgbàlẹ́ lọ sí àdúgbò ọ̀hún pé lọ́yìn ẹ̀dá àdá àlẹ́ ìlà lọ́yìn bàbá ọ̀tún láwọn wà ọ̀tún àná ọ̀rọ̀ ọ̀gbìn láti fi náà fi ká wọ́n lọ torí ó ti gbogbo ìjẹ́ gbogbo lẹ́yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú ọmọ òbí ti àwọn ọmọdé ọmọdé ọmọdé ọmọdé ọmọ ẹgbẹ́ bàbá lóòbí jẹ ọmọ àwọn ọmọdé ọmọdé tí ìlà àdìgbà sáńtà náà ọ̀nà wá sí ìlú àdàlẹ́ ọ̀nà mélòó ọ̀nà mélòó mélòó mẹ́wàá ni ọ̀nà mélòó ọ̀nà ìgbé ìyàbájẹ́lẹ̀ ìpínlẹ̀ ìgbìmọ̀ wọ́n ní rẹ̀ mẹ́wàá lọ́wọ́ máa ń gbé rè tẹ́sì tí wọ́n lọ sí ọdún ìdílé àbòjúlé lẹ́ka àlàyé làwọn ti àjẹ rẹ̀. ìyá ló kú ọdún ẹgbẹ́ ọdún ẹgbẹ́ láti ajámọ̀já ní àlàmà sí àjẹ. àwọn olùdíje ẹgbẹ́ láti ajámọ̀já ọlọ́run tó ní àjẹ ajámọ̀já ẹgbẹ́ rẹ̀ ọ̀hún. ayé ló àjọ ọ̀hún. àwọn ìkọ̀ ọ̀hún ní ẹgbẹ́ ọ̀pá yẹn fún àwọn tẹnumọ́ ìfún ìfún ìfún. òṣèlú náà ṣe wọ́n náà sọ rí inú ẹ̀rẹ́ ọkùnrin ní ìlú ní ọ̀rọ̀ ìgbà dáadáa lọ́wọ́ iṣẹ́ rẹ̀ ti láti ọmọ mẹ́wàá ẹgbẹ́ tó bá tó tó bá dé lọ́wọ́ kí ló láì láì nílẹ̀ rẹ̀ ṣùgbọ́n lẹ́ tó sọ̀rọ̀ láti ọmọ òbí jẹ́ wọn ìṣẹ́ àwọn ọmọ òbí jẹ́ wọn wọn bá ti parí ìwọ̀n láti ọjọ́ wa rẹ̀ lọ́wọ́ náà ọlọ́run ọlọ́run ẹ̀ ti pé bàbá ṣe olùkọ́ ìmọ̀ òfin hàn sí òun wà á jẹ́ ẹ̀rọ ìrìnàjò ọlọ́run ilé ọkọ̀ ìmọ̀ òfin hàn sí òun فبشره بمغفرة وأجر كريم Ìbáyá ẹ̀yìn ìwé ayé ọ̀sẹ̀ tó lórí lọ nínú ẹ̀sẹ̀ máa wò nǹkan bí ìrọ̀mọ́ bá ní ròyìn àwọn tí àlùkò láàrin ọmọ náà ló àjá lọ́jọ́ ọ̀dàmà àkọ́kọ́ onímọ̀ rẹ̀ sí àkọ́kọ́ onímọ̀ rẹ̀ sí láti tẹ̀lé àlùkò láàrin

Dàgbòdì, òkè, lẹ́ẹ̀, ọgbọ́n bọ́lá. Gbogbo ọmọ ti ní ọjọ́ ìgbà ìgbà rẹ̀ òfin náà ti ní ẹ̀sìn. Àkọ́kọ́ nù. Ìrìnlẹ̀ lẹ́ẹ̀kì. Bàbá mi yà wọ́n máa ń darí ìwọ́n. Ọ̀wọ́n tẹ̀lé ọlọ́mọ bá ní kọ̀kọ̀. Ìrìnlẹ̀ lẹ́ẹ̀kì. Kò sí bẹ́ẹ̀ bí wọ́n ti ń tẹ̀lé àdìgbà rẹ̀. Tí wọ́n tó tẹ̀lé ọlọ́mọ ọ̀rọ̀ tẹ kú lẹ́kọ̀ọ́ yẹ kú ìlànà ìlú ọlọ́run àmì ẹni pé ó ti di kágbára tí wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run. ìlú àwọn àgbègbè lọ sílẹ̀ tí wọ́n fún wa ìṣẹ̀dá ìṣẹ̀kọ̀ ọ̀nà ọ̀pọ̀ ìwé ọlọ́pàá nílé àdàlẹ́ kánájọ tí a bá ń jẹ́ ọlọ́pàá ọ̀nà nínú ọ̀rọ̀ yọ̀ọ̀ta ìjọ yóò ti jẹ̀ lọ gbogbo àgbègbè láì tó ń bẹ̀rẹ̀ agbá bèbèrè ọlọ́run kọ̀kọ̀ ẹni tó bẹ̀rẹ̀ ọlọ́run kọ̀kọ̀ ó ti kò fi ó ti kò fi àgbà nínú ìjọba àgbàgbọ́ tó ń bẹ́ ẹran ọlá ayáyá ọlọ́run ní ìwà rẹ̀ ìgbà mọ̀ pé bàbá ṣe lóde ìran bàmọ̀ pé àwọn ọba ábìrí ẹ̀dá bẹ̀rẹ̀ orí máa yà ìyẹn bẹ̀rẹ̀ ọlọ́run ó ti gbára ìwà rẹ̀ ìyáyá ó ti gbára ìwà rẹ̀ ọ̀gẹ́ ìwà

kó ọ̀rọ̀ padà sí ọ̀rọ̀ àpapọ̀ àwọn lẹ́sùn ẹ̀ka ọ̀dọ́ ọ̀dọ́ gàdé. wọ́n yà á àwọn tó lọ́wọ́ lórí ìdúpẹ́ yìí kó kọ́ka lọ àdúrà ẹ̀mí wà á ti lé lọ́wọ́ àti ẹ̀mí. títà lórí máa lè wà á nà ọ̀rọ̀ padà sí ọ̀rọ̀ gàdé títà lórí. ìdáàbò tó lọ́wọ́ lọ́wọ́ tẹ̀lé àwọn ẹ̀kọ́ wọ́n ti lè lọ́wọ́ báyọ̀ bá ń kẹrí àwọn náà pé àlọ́rù àgbà àmì ẹlẹ́rìí ẹ̀rọ àwọn arìnrìn náà ṣe eré o ẹgbẹ́ sẹ́kù ní láyé olóògbé ní kò tèèrè lórí ẹ̀ àti lórí ní ara sí òṣìṣẹ́ ọ̀pọ̀ bá rẹ̀ tó ń rọ̀ wá sí ìrẹ̀lẹ̀ sí ẹ̀rí wọn lè náà Yeah. father dey good one and all yan àlùdá àlùdá méjì ìjọba àpapọ̀ gbogbo bẹ̀rẹ̀ àwọn àyà méjèèjì ìta àtàyè ìdáàbò ìpalẹ̀ ìdáàbò ọ̀yà bí ìdáàbò jáde wọ́n tọ̀wá lọ́wọ́ láyé. wọ́n tọ̀wá ń àlẹ́yìn ní àánú làwọn tàwọn ọ̀rẹ́ àmì láàmì ذكر للسائلون إنما تنذر من كل كل نفس عند لما لما كل نيلي بشارة نيلي ìgbé ìyẹ́mí àwọn ìṣẹ́ ìta àwọn àìkí ìrìnlẹ̀ ajẹ́tẹ̀ ìrere àwọn ìjẹ́ ajẹ́tẹ̀ ìrere yọ́rọ̀ sí nọ́mbà àwọn ọ̀sán tó lọ́jọ́ ọmọ àbáyé ẹ́ ẹ́ tí ó lọ́jọ́ ọmọ àbáyé sí ìrere náà ní ìrere náà àtàwọn àtàwọn gbogbo alájọ ní ìrere àtàwọn àtàwọn gbogbo alájọ ní àdàbà mùsàlùmọ́ sọlọ́mọ́ àlọ́ méjì nìkan jẹ́ lóòjẹ́ tí méjèèjì ẹ̀fọ́lọ̀ jẹ́ orí báwọn èèyàn bákan náà ìrírí ra ẹlòmí ìrírí lọ ẹlòmí ẹwà ní ìrírí lára lọ́wọ́ àwọn kan nígbà torí pé wòye làwọn ọmọ ìrírí lónìí náà ọmọ tó lọ tàbí ọmọ tó lọ wọn ó fi ìrírí ó fi ó fi yí kìí ayé wọ́n wá láti ìbátọ̀ sí ìbátọ̀ méjèèjì bí ká ní wọn àwọn ilẹ̀ ìrà ó sì ń kó síbẹ̀ àtúntò rẹ̀ dàbá bí àwọn ẹ̀sìn ní jẹ́mbẹ̀ lákòókò káwùjọ rẹ̀ ẹ̀rẹ́sẹ̀ méje ẹ̀dá sí. wọ́n wá lọ́dún bí àlùkò rán ní ìlú lẹ́yìn eléyìí ọmọ méjèèjì ni wọ́n wá lọ́dún bí ká kúrò sí àtúntò rárá ìlànà rárá ti dì náà àwọn ti dì yọ̀rọ̀ tó bí ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ní orí òun fún ẹ̀ ní ọlọ́run lọ́kọ̀ fún fún kò sí òtítù tó láwùjẹ ilẹ̀ tí kò lè gbé èrò ìlera òde. Bí a bá ti ní ìdí ó ọ̀gá ìlú àwọn ẹ̀yìn ní ìlànà ìlànà ìlànà ọ̀gá ìlú àwọn ará ìlú ìlú wa. Lóòótọ́ wà lọ́nà tí wọ́n ń gbé ẹ̀rú àwọn ẹ̀yàn owó náà ò ní dájú yóò ní Ìgbà tí ó yọ ọ̀gá ìlú àwọn ẹ̀yàn ló ń gbé ìwé ìṣẹ̀lẹ̀ ìyẹn ní ọwà lóògùn ní wọ́n kàn ní àyẹ̀wò àwọn ní káàkó ìgbẹ́lẹ̀ ìdàpọ̀ ló bọ́ ọmọ ní ọ̀rọ̀ ẹ̀lú kí ìsìláàmù ní ìlú mẹ́ta ló ń jẹ kí kí ẹnu ìkànnà àwọn aláṣẹ náà ló bọ́ ọmọ ìlú ìlú ọ̀rọ̀ àwọn aláṣẹ oníjọba ẹ̀mí làbá ó ti dà sẹ́mi yéé ayé ìgbàjọ ìgbẹ́ àwọn ẹ̀sìn ti fún mi dà lọ́wọ́ yọ̀ọ̀lọ́ lọ́wọ́ lọ́wọ́ yóò fi àlùbá lọ́wọ́ yọ̀ọ̀lọ́ bí wọ́n lọ́wọ́ lọ́wọ́ yóò fi àlùbá ẹ̀mí àwọn ìlànà tí wọ́n wà fún àtàkì ìyá ọ̀dà ìrìnàjò yìí ni máa ìlú àwọn ẹlẹ́yọ̀ kan ti tó kò láàrin yẹn. Náà bí bàbá ń ṣe gbogbo àtàwọn ọmọ lọ́wọ́ ni tọ́wá ní ẹgbẹ́ wà tó pa agbóhùnmáláwà àtàwọn ọmọ ní ta àtàwọn ọmọ tó wá ń lọ bá ìlú lọ́bẹ̀ ajẹ́ tó wọ́n lọ wáyé àtàwọn ẹ̀wọ̀n kò ní wọ́n nípa. Wọ́n ní ọjà ẹ̀ náà sáré wọ́n ti gbé wọn ní kàkùkà láti ìgbàlù náà àtàrí gbogbo àwọn ìjọba wa náà kírísítọ́bíà kírísítọ́bíà wa náà lẹ́wọ́n wà lóde ní òdòdó àtàbẹ̀ àwọn ìjọba ìṣòro làwọn aláwọ̀ ìtẹ́lẹ̀ ìjẹ́jọ́ àdúrà. Ẹwà ní wọ́n dá ẹ̀ èyí fẹ́ bí kọ́ọ̀tì tẹ̀fà bí ọwà òkè. Lórí bá báyìí. Ọmọ àrùn ọ̀bẹ ọlọ́ọ̀ta ara lórí àbọ̀. Ọmọ ara jẹ́ sí ẹni tí ó fi rí àlùkò láti bára àwọn ilé ìgbẹ́. Àwọn àpá pè é ìwà ìwà ìwà ìwà orí ilé ẹ̀rọ tèmi ọ̀rọ̀ wọ́n máa mú ilé ẹ̀rọ tó lọ́jọ́ wa wọ́n máa fún àbá ọ̀jọ̀ba ní wọ́n sì mẹ ilé ilé ìkọ̀ fún wọn ọ̀jọ̀ba wa ní ẹran ní ẹran nígbà wa wọ́n sì gbé wa láti sọ wa ó sì kú ìwé náà bọ́ọ̀lù ọ̀gá àgbà wọ́n rò ní àwọn ọ̀jọ̀ba wa ní ẹ̀rọ ọ̀jọ̀ba kí wọ́n wá

wọn ò lẹ́kọ̀ọ́ lù máa wọ̀ lóyà wọn kà mú ilé ẹ̀rọ rẹ̀. wọ́n lọ bá bá bí ara rẹ̀ lò pé ẹ̀yà ó lọ mọ̀yà ní àtàlù tí wọ́n yẹ kó lè lè lọ mọ́ ọ̀wá ọ̀pẹ̀. ìmọ̀ ìlú ti kàn sí ẹ̀rọ ọ̀pẹ̀. ní ara ọ̀pẹ̀ ọwọ́dí ọ̀pẹ̀ máa lọ sí yìí ìjọba ọmọdé ọkọ rẹ̀ wọ́n sì láyà wọ́n sì lẹ́sẹ̀ máa ń padà pa pa pa wọ́n ń lù ú wọ́n sì bára ìjọ kẹ̀ àti ilé àti ilé orí ìdèmí tẹ́sí wa wọ́n ń lẹ́sẹ̀ kan gbogbo tẹ́sí wọn ló ti wọ́n yẹ kí wọ́n fẹ́ tọ́ ìlú mi kò ní bá lọ. mo bá yẹ kí wọ́n fẹ́ pa mí ní kókò lè fi tùpá mi lọ́dún tó pa lẹ́ẹ̀kan náà. lẹ́nu báyìí ẹ̀yìn ìdílé ìrọ̀ ọ̀rẹ́ wọn náà líle ní ọ̀rọ̀ àwọn náà nígbà wọn bá tó bá lòdà wọn ti dílé padà kò débẹ̀ lọ ọ̀pọ̀ tó ń lọ wá ó ti lé jẹ́ jẹ́ ẹ̀sùn ẹ̀sọ́ wọn lè gbé ẹ̀sìn náà ìjọba ẹ̀kúlẹ̀ ìgbẹ́ àǹfà ìwọ̀n àjíbẹ̀ láti fi ó jẹ́ kí ó ká ló sọ ló kà pé ní báyìí kò sí kẹwàá tó mú jẹ́wọ́ sí jẹ́wọ́ sí ẹ̀rẹ́ kan wá lò sí àjọ kan pé ẹ̀rọ ìwọ̀n yìí mọ́tò àbúrò àti ìbámu ìbámu àmì ẹ̀jọ̀ ó ní ó ní ẹ̀wọ̀ ọlọ́pàá yìí olóòkú ní rẹ̀ mọ̀bá láìlá ọba ọlọ́pàá yìí olóòkú nípa ìlú olóòtọ́ ọba ní wọn lẹ́wà ní bàbá ọlọ́pàá yìí ọjẹ́ lẹ́jọ́ àwọn ẹ̀rọ jẹ́ rádaràdà ẹ̀ náà lọ́yọ̀ àìsàn bẹ̀rẹ̀ àwọn búburú ìyá lọ́dẹ̀ máa ń lọ́dà Gbogbo ọmọdé ọjọ́ alẹ́ náà pé alájọ òun ni wọ́n. Torí máa báyìí, ìjọba ẹ̀ ìrírí ìrírí àti ìrírí lọ́pàá ìdílé lẹ́yìn àwọn ti ní àwọn arí ìrírí tó bá ti kún sí jọ tó di ìrírí padà nípa ìgbé lọ́nà ń gbé إن أمادهم وقتل الرحمن بالغيب وقتل الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم ìjókòó ìgbàsílòkòdì tó ṣe ní ìrọ̀ àwọn àfi ọlọ́ọ̀pá fún àwọn ọ̀dọ́ tó wọ pé àlékún àlàáfíà ọlọ́mọ kan lọ́yìn ìrọ̀kùn ẹ̀fún wọn kó bá mi kẹ́kẹ́ ẹ̀mí wọn kún lórí tẹ̀lé ti ọlọ́ọ̀wà. ní báyìí káàbọ̀ bí abala ìbéèrè ní ọ̀pá àkókò tí ó fẹ́kù ìṣàmà tó ní bá bá ní ìbéèrè kó bọ́ sí ọ̀dọ̀ wọn níbi láti wá béèrè pẹ̀lú òkúlọ láyé ti àkókò tó wà. Ìbéèrè tèmi nípa àwọn nípa àwọn ìjọ tí wọ́n pè àwọn ní ìjọ mùsùlùmí náà ó tẹ̀sí bí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹni gbọ́ lórí rẹ̀ ìjọ àjíyà ṣé mo fẹ́ bèrè pé tí ó ta sí ẹ̀yà náà máa ṣe àtúnṣe ara rẹ̀ sí ọ̀dọ̀ wọn àbí ẹ̀ṣẹ̀ lọ máa ń gba àwọn ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn wọ́n yà wọ́n pé òbí ìyàwó jẹ́ nínú wọn àbí kí ni ọmọ tí òbí rẹ̀ bá tẹ́lẹ̀ sí ìlú òde ìlọ́sọ̀rọ̀ Ọ̀rọ̀ orí ojú pọ̀, wọ́n láyé ọ̀pọ̀ àwọn àjẹ́ ìgbẹ̀rẹ̀ àjẹ́ pọ̀. wọ́n ti wá yà lọ́wọ́ àgbẹ̀ ní bàbá rẹ̀ títí bẹ́ẹ̀ lọ gan kọ̀lẹ́tọ̀ èyí tó ń lò ní àwọn tó ń lò wọ́n dànù pọ̀ ìlú ẹ̀ ní ìlà orí wọ́n lọ sí àmì ìdẹ̀rẹ́ àlọ́ láti lóyún kó lọ́n ń gbé sáà láti lóyún àgbà ẹ̀ lọ́wọ́. jẹ́ pé àwọn ìjọba wá ní báyìí mẹ́ta ti ara mẹ́ta wọ́n máa ń wọ́n lọ sí ìpàdé àwọn ìṣòkèlè ayé torí tí wọ́n fẹ́ sí àárín àwọn ìṣòkèlè ogun bẹ́ẹ̀ nítorí àlejò àti ìjẹ náà máa ń fi ọlọ́run nígbà wọ́n sì ní àwọn ìṣòkèlè báyìí wọ́n sọ láwọn ìṣòkèlè àlejò àti wọ́n

Thank you.

bẹ́ẹ̀ náà ní pé ìgbàgbé ìgbé ìgbẹ́nà tó lé ọwọ́ nílé àgbàgbé àgbàgbé náà wáyé tó náà bá mi. Abẹ́ máa gbàgbé àtiwọlé, tàbá ọ̀gbàgbé àtiwọlé, ààrẹ àpá ọ̀gbàgbé lórí wọlé, èyí tí ó dáàbò wọlé lórí ìgbà àbọ̀ àti sábà wà lórí àmà wọlé nígbà tí ìyàwó àgbà tẹ̀. Wọ́n á nílò nílò àwọn sábà tó ìyàwó àgbà. Yóò ti ká mọ èyí tí a ti fi òkú wọn àlàáfíà. Ìgbàwáàlù òun náà ti ọmọ ẹ̀kọ́ wà ní láì ìgbàlẹ̀ rẹ̀ sáwọn ìlú ìlànà wọn. Ẹni ojú ìjẹba ìlú kò ẹ ìṣẹ̀lẹ̀ nígbà máa ń tẹ̀sí wọn lọ pátápátá láwọn àti ìṣẹ̀lẹ̀ tàbí jíjẹ́ náà ti rọ̀ pẹ̀lú ọ́ tó lè fi ìjàmbá fún tí ò sì àwọn ọmọ ìwé òjì mọ́ tó bẹ̀rẹ̀ padà wọ́n tó bẹ̀rẹ̀ padà yẹn lórí lórí àtúntà lọ́dún ti á yẹn lẹ́nu àbẹ̀wò náà bàbá táwọn yẹn bá dé àbẹ̀wò sí òjì ìjọba ìwọ́n àbẹ̀wò obìnrin ìrànlọ́ ìdílé àtìwájú ìdílé yẹn tó bá ti dókè náà nígbà wà ló rẹ̀ tẹ̀lẹ̀ tá a lè ìwé tó yẹn èmi yẹn ìwé dáa tó ń sàn èmi kọ̀ lọ́nà òun díẹ̀ díẹ̀ lọ́ wá fún yẹn lọ́wọ́ kàkọ́ sí táyì rẹ̀ lóòótọ́ wọ́n fún táyì rẹ̀ láti mọ̀ pé bàbá rẹ̀ gbé díẹ̀ lọ́wọ́ fún táyì rẹ̀ á mọ̀ ní ti lọ́dájú yẹn láǹkà àwọn àjọ fún ìgbà láti wà tó láti lòsù nígbà tí ìlú bá lórí tó bá ti dé dé ní ó ti dé dé ìlú ìlú láti láti. ìtàwọn wá fẹ́ wọ́n rẹ̀ káàrà sọ́ra bí ẹ̀sọ̀ tẹ́ dára rẹ̀ yẹn sára náà jẹ́ wọn á ti á ti ìlú àgbò rẹ̀. àgbọ̀dọ̀ kọ́kọ́ yọ kúrò sára yọ fẹ́ òṣèlú yẹn pè sára yọ kúrò náà láàrin wa wa rédíò sọ̀rọ̀ tó ti rí ní ọ̀gbẹ̀ ọ̀rẹ́ káàkiri díẹ̀ lẹ́lẹ́lẹ́ lẹ́lẹ́ pàtàkì tó jẹ́ pé ara máa àtúkọ̀ arábẹ́ agbọ́dọ̀ máa àdúgbò lóòrùn bẹ́ẹ̀ máa tàbí bí máa ń rí bí máa fẹ́ kò rí pé gbàwá lọ́sẹ̀ méjì rẹ̀ á máa yọ kó lára bàbá wa lẹ́sí láì láwùjọ ìta àti máa mọ̀ dáadáa lórí bàbá ti jọ́ bẹ́ẹ̀ kalẹ̀ káwọn bábí bàbá ní kó tó lọ ó bí òṣùwọ̀n àwọn táà ní ma ó sì dábà kéré ní bá ní àwọn tí wọ́n fẹ́ gbà àgbà lóore ọ̀dọ̀wọ̀lẹ̀ ọ̀dọ̀wọ̀lẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ní pé ìtọ́ àrọ́ òjò rẹ̀ òun ti káwọn ènìyàn ní wọ́n fi ní ìwà àti ìtú ìwé ní òṣìlẹ̀ wọ́n sọ òṣìlẹ̀ ọ̀gá ti fi tó bẹ́ẹ̀ lẹ̀ aláàbùmọ̀ alẹ́ ti jẹ́ ìlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lábùkún lábùmọ̀ máa léèrè ìrọ̀lá náà. ìbéèrè mi wá lọ́dọ̀ àwọn ọmọ wọn ní ọkùnrin tó fẹ́ ìyàwó tó bá àwọn òbí rẹ̀ wọ́n máa di tó bá àwọn òbí ìyàwó tó fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí àti Láàrín ọ̀fẹ́, ẹ má jẹ́ kí yá gbàgbé, àwọn ètò tí ó sọ lórí rédíò nínú owó tó ọ̀rọ̀ náà, ilé jẹ́ àti máa ní àǹfààní láti pàdé àwọn àtàkùrù wọn. Ilé ìsinmi wọn tó jẹ́ ìsìláàmù rẹ̀ àlàáfíà ìyẹn máa wáyé ní osdc one oh one dot five ní gbogbo ọjọ́ sátọ̀dà ní àárọ̀ ní aago méje ọkọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ní aago méje ní àárọ̀ ọjọ́ sátọ̀dà ní osdc ẹlẹ́ẹ̀kejì ní ilé ninety one point seven mm òdodo ìyẹn lọ wáyé ilé àti àgọ́ márùn-ún pàtó títí di àgọ́ mẹ́fà ní ojoojúmọ́ ẹ̀jẹ̀ ní àgọ́ dáàbò.